fried mo láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín lórí ẹ̀. tí ẹ bá rí dálejò ẹ ọlọ́wà fún ọ ṣe. Jésù àwa pẹ̀lú wa. ẹ ṣe máa. Oh, oh yes, yes. Um, mo Uh, highly impressed your diligence Uh, your branch has been surpassing all expectations. Yeah, it's a good thing. You just keep up the good work. Mm, thank you very much. I, I am happy. I'm happy, yes. I am so, so, so happy. Congratulations on your branch getting nominated by the outreach in the America bẹ̀yẹn. It's an honor for wà ń A greater honor for ta wà ń because nǹkan ìwúrí ni. Mm, I, am very happy and I'm sure all members in Nigeria bíbáyé náà la very very happy. Then mi mọ̀ bóyá ẹ ti select. Uh, And to my lọ represent long, because that person has to be a man of honour um, mm, agent tí a ti ordain as uh, deacon or deaconess ń bí Benny, bẹ́ẹ̀ ni ẹ ṣe a máa sọ̀rọ̀ létà mo fẹ́ kẹ́ tún máa fi tó mi létí bí nǹkan bá ṣe ń lọ ńbẹ̀ yẹn so that ma lè ma jábọ̀ fún àwọn èèyàn wa ń bí báyìí náà nítorí already ó ti jẹ́ nǹkan ìdùnnú fún gbogbo wa uh, I will still call you back ẹ thank you uh, olúwa fún wa ṣe. ẹ kú jókòó olúwa ṣeun abẹ́rẹ́ wẹ́rẹ́ nìyẹn tún wọlé àní kàṣà ti máa ṣe dáadáa. akọ̀wé in fact nípasẹ̀ yín àìmọye orí tó lọ́n ti ṣe fún wa nínú ìjọ olówó yìí. to be sincere with you sir hmm, látìgbà tí mo ti darapọ̀ mọ́ ìjọ yín gbogbo ohun tọ́lọ́run ṣe fún mi kò ló ń ka o. tá ti ń ṣe bí olúwa ṣe fẹ́ kò ní fi wá sílẹ̀. <laughs> ẹ̀yin náà wò ó tá wo ìtàn ìjọ yìí bá ṣe bẹ̀rẹ̀ irú kò tá a wà gbà yẹn ẹ bá ṣe wà lónìí ah. àti ní branch look at what is happening in America for God's sake adúpẹ́ lọ́dọ̀ lọ ah. ẹ jẹ́ ká sáré gbàdúrà. Mm -hmm bàbá wa àti ọlọ́run wa àtọ́bàjáyé ọlọ́run ẹ̀rí bàbá kábíyèsí olódùmarè ọba tó ju gbogbo ọba lọ. ìjà lè lọ ẹ má máa lágídé ọkàn. ẹ eh, sọ it's it's big enough right in fact èmi gan mọ̀ pé ibi tó ṣì tóbi tó yẹ wà nínú church. um youth leader ẹ jọ ó ní important meeting kan tí mo fẹ́ kẹ́ bá mi pè ah. um, ẹ dẹ̀ rántí list tó wà lọ́wọ́ yín yẹn mi invite everybody tó wà lórí list yìí. ìgbà wo lẹ máa fẹ́ meeting náà sì ṣá. Um, as soon as possible uh, bóyá ọ̀la mo dẹ̀ máa fi fẹ́ẹ̀ tábà ṣe bíbá. all right i'll get on that. Eh, pastor mrs sọ́tọ̀ yẹ kó bíbá ilẹ̀ fẹ́ lọ fún meeting ẹ jẹ́ ká clean up kí n bá yín clean up bíbá kí space lè wà fún àwọn tẹ̀jọ́ fẹ́ meeting ma. Oh, thank you so much reason tí mo fún wa appreciate ni ẹ ṣe gan. ẹ mọ̀ pé iṣẹ́ olúwa ni a gbọ́dọ̀ ṣe ni kó náà lè ṣiṣẹ́ èèyàn. Ah, ẹ gbà mí ọmọ lórí burúkú ah, jésù jésù ọlọ́run máa wọ́n tó fẹ́ ó máa máa wọ́n tó yan Jesus bless you. Ah, ṣé lóòótọ́ sí sáàmù. God bless you. <laughs> ṣé lóòótọ́ ṣé wọ́n mọ̀ wípé ìbùkún ni fún àwa oní ìwà ìrẹ̀lẹ̀ báyìí nítorí àwa la máa jogún ayé yìí yes àwa táwa make bad gbèmídàwọ̀ kó gun èṣù ni I cast and bind you o ò lè bá ọjọ́ ayọ̀ mi jẹ́. <laughs> lónìí yìí <laughs> olúwa olúwa wa evangelism of life orúkọ rẹ ti nìyí tó. báwo orin jẹ́ fún mi jàre mo bó ṣe gbé lọ sílẹ̀ ṣé bó ṣe máa ń kọ́ nìyí tó david dákẹ́ dákẹ́ ṣé mo ṣe kojú ẹ̀ náà kojú ẹ̀ jọba today is my is my very good day nǹkan tí mo fẹ́ lọ gbọ́ good news mo fẹ́ lọ gbọ́ jọ má bà mí nínú jẹ́ olúwa olúwa wa orúkọ má kó sí kòtò kí ló ṣe david drive dáadáa báyìí kí n ṣubú ẹ o gbogbo anybody tẹ́tù bá fẹ́ lò fún mi lẹ́yìn mo bá ìdí gbogbo yín olúwa olúwa wa orúkọ rẹ ti ní tó gbọ́ david akẹ́. shete rababa mama roro roro roro shete oh ẹsẹ̀ mi ah I bind you shete rababa baba ro bo bo bo ro bo bo shete rara ram baba ba ro ro ro ro ro ro shete rara ah yes I bind you the devil I bind you. Oh, Jesus, Jesus, oh, I bind you. Esther ó yá. ọmọ ah, Esther mi já máa ń lọ. kí ló ń complain gan fún wa ẹ jẹ́ ká lọ. Ah, wọ́n ní mo ti gbọ́ ah, ẹ jẹ́ ká lọ. tútù ní kúrò ẹlẹ́sẹ̀. Wow! Are you blind? Man, get out the street. Are you ain't paying attention to what you doing. Show me why on, Show me why. on, me why. You want fun? Let's stop. Let's go. Bye bye. Thank you. I think so. Thank you. Jalo. Ní sùúrù. Ṣé ẹ fọ ni? Esther ní sùúrù yẹn máa ń lọ. Ẹ wẹ sílẹ̀ kù jọ. Mo ti ṣí ní sùúrù, mo ti máa ń bínú jù. Ṣé wọ́n mi wà ní? Ẹ sílẹ̀kùn, ẹ sílẹ̀kùn. ṣé idiot làwọn boys ni ṣé wọn rí wa ni ṣé wọn rí wa ni ṣó fẹ́ gbá wa ni. Esther wọ́n ní sùúrù wọ́n ní sùúrù sister Esther mo wọ́n sọ ṣó fẹ́ gbá wa ni. Esther mélòó mo pè é. mi ò ká. ó dé máa ní sùúrù. jẹ́ ká máa hùwà bí Jésù Kristi bíbélì gan sọ wọ́n ní kí wàá wa kó dàbí ti àdàbà bí ti Jésù Kristi onígbàlà jọ̀ọ́ a ní sùúrù sórí wọn ìwà tó ń wù yẹn ìwà ayé ni jẹ́ kó máa wù wá ayé káwọn máa wù wá ní Jésù Kristi ṣùgbọ́n má bínú. sísá mi mo sì lọ ẹja máa lọ lọ sí bẹ́ẹ̀ ọ̀tẹ́ má bínú má bínú ọkọ mi pẹ̀lẹ́. down elder this is too much. ẹ wo pastor mrs ọmọ ọlọ́rọ̀ ni ẹ jẹ́ kí n fún lésì ọ̀rọ̀ dẹ̀mọ́ dẹ̀mọ́ dẹ̀mọ́ ẹ ṣùgbọ́n kí n tó gbẹ̀ṣẹ̀ máa ń lọ ọmọ mi dájú máa pàdé mi ìlò jẹ́ kó wá jẹ́ kí wá miss ìjọba ọ̀run. ẹ ṣe ní àjù ọmọ wọn tàbí ẹ wọn tàbí ẹ ẹ ṣe wọn kí ọ̀rẹ́ dúró ṣé ọ̀rẹ́ dúró ni bí tẹ́lifíṣàn ni ó Esther. Esther. Kí ló ń ṣe pẹ̀lú ọmọ tí ò ní ìràn? Irúgbó èṣù tí Sátánì ti kàn sílẹ̀. Bẹ́ẹ̀ o, èmi náà lọ, wọ́n yọ pàṣẹ òṣùwọ́n máa rí yìí. Àlà! Àlà! Rẹ́mi owó ti dé kàkàrà, rẹ́mi owó kí ló ń ṣe pẹ̀lú orú ọmọ tí jésù olùgbàlà ti kọ̀ sílẹ̀. àwọn ìrandíran ni jésù àkọsílẹ̀. àwọn generation ni ẹ àwọn family ẹ jésù àkọsílẹ̀. no <laughs> nonsense. kí ló ń gbàgbé sọ bọ́ sínú mọ́tò fún mi. mi ò mọ nǹkan tó ń ṣe pẹ̀lú ìran jezebeli kó má korí burúkú títí ẹ̀wọ̀n. ó yẹ kó wá dògùn. esther ṣé wàá jẹ jẹ kó jẹ orú ìran Judas ló yẹ kó máa bá ní pẹ̀lú ọkùnrin tó pọ̀ ń gbòòrò. Esther bọ́ sínú mọ́. ẹ wò ẹ̀yin that's why tí mo ṣe àti bó ṣe agree pẹ̀lú yín completely ṣe mọ̀ pé àwa tí èmi bá lò báyìí la máa understand yẹn. Imagine your sister Anna. Eh? I just don't like that lady for nothing. Shut the rababa, rababa, shut the rababa. Oh. Ṣẹ́gun, <sighs> ẹ ṣe gan-an. Ṣé rí nǹkan tí mo sọ láti jọjọ́ ẹ̀ gangan gangan lẹ́ẹ̀ṣẹ̀ hámà òní? Nǹkan tí mo pariwo nìyí. Ìjọ kí lánàá mọ̀? Kí lánàá mọ̀? She's just a charlatan imagine kí ròyìn máa compete for international representative of church eh? representative of excellence To check me, Mama go from one state to the other wọ́n lọ from one country to the other ẹ̀jọ̀ kí ni yánà mọ̀ aṣọ gan kò lè múra ṣé ó múra ni eh? ṣé ó lè sọ òyìnbó ni ẹnà ògbóyìnbó go lè sọ òyìnbó ẹ̀jọ̀ tó bá dé Britain nísìn tó bá bẹ̀rẹ̀ how do you do how are you kí ló fẹ́ sọ kó lè sọ èmi ni mo wà qualified fún position yẹn. tìtúrú ẹ ni mo ṣe support yín completely ẹ̀yin yín báyìí ni mo wà. ẹ mú wáìnì ẹ mú wáìnì ẹ mú wáìnì. hallelujah. Mm, mm. ṣe láìpẹ́ wáìnì. tí bá fi hàn máa gbégbó tó kù lọlé. ẹ mo lè bá yín package mọ. that reminds me o ṣe rí sista anna yẹn mm. hmm. òun àti youth leader. Mm. Mm. Jesus. Mm. Jesus. Mm. wọ́n ń ra wọn. Ah, anna. Uh -huh. Eh? Wizlida. Ìyẹn oh. mm. eh, mm, tún kékeré o. Ṣé rántí sísá Rèbé? Rèbé tó lọ́mọ mẹ́ta tó bímọ fún three different men. Sísá Rebecca. Mm-hmm. Mm-hmm. Òun àti youth leader wọ́n jọ ń kù lábọ́. Èmi ló fi rú mi. Oh, iṣẹ́ ta bá fi rú mi ni mò ń jẹ. Mm. Mi ní ẹ̀fà sọ̀kọ́ tí bíbélì sọ fún mi. Oh, oh thank you Lord another one. No. Hmm. Hey, Máa sọ fún ilẹ̀ máa kún but I'll just tell you very few. Sister eh, Joy mm. To she wedding yeah. ní last year uh -huh. tí youth leader ṣe MC. MCS. Wọ́n kọrin hallelujah uh. hallelujah wọ́n jọ ń ra wọn. Eh! Mo kú mo gbé mo gbé mo gbé. Ṣé ọjọ́ tó wà ní ọkọ? Ojú àwọn wà ní ọkọ̀ tí ìyẹn wá dífá kó márùn-ún lómi níta. Ó jẹ Sister, hmm? tí ì tọ́ síbẹ̀. Ah! sista hmm. jesus jesus remind me sista eh, bídèmí rẹ hmm. ṣe rántí sista bídèmí To lóyún tó sá lọ sí ṣe texas ṣe pé texas ló lọ. Oh, texas ló sá lọ. ẹ eh, eh, texas. ẹ mọ nǹkan o. youth leader ló oh! ah! pastor, pastor, pásítọ̀ pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọ́ọ́ ṣọ́ọ̀ṣì mú tiẹ̀. ṣọ́ọ̀ṣì mú pásítọ̀ ṣọ́ọ̀ṣì mú tiẹ̀. máa fọwọ́ máa máa máa ṣe tó iná ń jó owó tàbí. ọjọ́ ìsìn ẹ̀ka o. ah kò sí sista Janet náà ni mo wá rí ẹ̀mí ọ̀hún tún fi hàn mí ìran tí mo ti máa ń tẹnumọ́ fún yín yẹn a tún fi hàn mí mọ́júmọ́ lẹ́nu ẹ̀rí ọ̀run wa fi ń dá mi lójú lọ́tẹ̀ yìí pé ẹ̀yin gan-an ni ìyàwó àtọ̀run wà mí bẹ́ẹ̀ èmi lọ́kọ yín takọ mọ́ ni mi wá nífẹ̀ẹ́ ká takọ ẹ̀mí mímọ́ ká má bàa lè parun. ah bọ́dà pọ̀ mo ti pè yín mo ti bẹ̀ yín rí pé ẹ má bá mi sọ̀rọ̀ yìí mọ́ mo ní ẹ má bá mi sọ̀rọ̀ yìí mọ́ ẹ wo nǹkan tẹ́ tí wọ́n ń sọ fún mi láàárọ̀ kùtùkùtù ó rẹ pọ̀ ọlọ́run ò lè fi ìran burúkú wọ̀nyí ọlọ́run tèmi ń sìn tẹ̀yìn sìn kò lè fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ̀nyí nílé ayé kò possible yes because ọlọ́run ti hmm. fi ìran tèmi wọ̀nyí mi nǹkan tó dẹ̀ fọwọ́ mi ni wípé ọkọ tó máa fẹ́ mi tí máa fẹ́ ó ti kọ́lé ẹ̀tọ́ báyìí ó ti ní mọ́tò lóríṣiríṣi bọ́dọ̀ pọ̀ ṣe nílé. pẹ̀lú ìgbàgbọ́ tá a bá ní kí òkè kó ṣídì òkè á sì ṣídì ọlọ́run mi máa kọ́lé ayọ̀ fún wa ó máa kọ́lé fún mi. pọ́pọ́ ah, ẹ̀ nílé ṣẹ́ ní mọ́tò. Ah, potential cow ọ̀nà ni mí àmọ́ jésù máa ṣe pẹ̀lú ìrọ̀rùn. for the last time mo fẹ́ bẹ̀yìn ni ẹ má ẹ̀fà ẹ má ẹ̀fà bá mi sọ ọ̀rọ̀ yìí mọ́ pọ́pọ́ ẹ̀yìn ẹ wò yín náà sí mi. Ah, ọlọ́run máa lágbára o ìgbàgbọ́ ní agbára gan if not mo mọ ọkọ tí ìbá sọ sí yín láàárọ̀ ọ̀rẹ́ kí ọlọ́bẹ̀ yẹn mọ́ wọn kọ́ tá a jí tá a jí rí tá a jí pàdé káàtì dèbí tá a lọ wọn oh. kọ́ tí wọ́n fi ṣẹwọ́ tí wọn mọ ọkọ tó máa ṣẹlẹ̀ tábàdé bẹ̀ yẹn ní ọlọ́mọ. star janet ẹ má jẹ́ ká takò nǹkan tẹ̀mí mọ́ ń sọ ẹ má jẹ́ ká parun. wẹ́rẹ́ bọ̀ ẹ fọwọ́ kàn mí ẹ má ẹ má ẹ bá tíra nǹkan tẹ̀ ṣe mọ́ ẹ má ṣe mọ́ láyé yín wẹ́rẹ́ bọ̀ ẹ má tíra ẹ̀ mọ́ ẹ fọwọ́ kàn mí. Hey! Don't try me. Kí ló ṣẹlẹ̀? Star Janet. Uh-uh. Ah! Star Joyce. Ẹ bá mi bá Star Janet sọ̀rọ̀. Inú ẹ̀ ti bùkún kí ló ṣẹlẹ̀? Ẹ kí bá ìpolówó tiẹ̀ fẹ́ sọ lọ́hùn. Ẹ kún òfin léṣe lọ́hùn. Ẹyin náà wo bàtà ẹsẹ̀ yín bó ṣe dàbí ta kọ́. Ẹ lọ ṣe kọ́kọ́ ní ìtọ́jú mi. Ẹ gbé wúrú bí nǹkan tí mo fi ń mọ̀ bòbè tú mi kí ló ṣe. Ẹni lá máa fi dá wọn mọ̀ òun pẹ́ níyàn lọ́rùn. Ṣàníyàn ṣáwọn tọ́lọ́run yàn nìyó. ṣẹ́ẹ̀rì nǹkan tí mo bá yẹ sọ lórí fóònù ẹ mọ̀ pé ojú lọ́rọ̀ wa mo ṣe ní kí n wá rí yín kábàlẹ̀ seal up everything. ẹ ṣe gan sista anna mo appreciate pé kàmí kún ara kan àwọn ẹni tẹ́lẹ̀ depend on ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ká tó take any decision ó máa dá ká kọ́kọ́ pray síná ká tẹ̀síwájú pẹpẹ olúwa revelation tá a bá wá rí as a result of that ló máa determine decision tá a bá máa take but before we do any of such. ẹ jẹ́ ká kọ́kọ́ tẹ ọ̀rọ̀ yìí síwájú pẹpẹ olúwa náà èmi ń bá yín sọ̀rọ̀ ẹ̀yin sọ pé bẹ́ẹ̀ tọrọ sí pé kó lù wá. àbí kò fẹ́ ra Gbáfáyà àti pẹpẹ yìí ni ẹ fẹ́ kí n change ẹ̀ fún yín ni kí ló ha yín lẹ́nu bẹ́ẹ̀ kó dá kò burú three thousand dollars mo fún yẹn bá mi. ẹ ní sùúrù sàánà kí ló ṣẹlẹ̀. ọ̀dà nǹkan kí nǹkan bá ti fẹ́. ó bẹ́tà ṣẹgbọ́n a máa support yín. ó bẹ́tà olúwa ti yàn ọ́ abẹ́lé kí ló ń gbọ́ àwọn èèyàn dẹ̀ ti support yẹn ṣẹgbọ́n a ti fàṣẹ sí ṣẹgbọ́n àbí kí n gbowó mi ẹ má bẹ àná sí ọ̀rẹ́ gbowó mi o tó tó yẹn kò tó tó yẹn ṣẹgbọ́n olúwa ti yàn yín àwọn èèyàn ti fàṣẹ sí ṣẹgbọ́n ẹ ṣe ìgbà. ẹ̀yin máa ń yẹ̀rọ sọ pé kò ní sọ́ta púpọ̀ nínú láìsí ìyá hmm, mi. ó tiẹ̀ lẹ̀ wá fáìn. dájú ǹjẹ́ ẹ ti rántí pé pásítọ̀ délé nípa dignity rìṣíà tó ń lọ sí amẹ́ríkà báyìí. Ah, ah, ah, ẹ ṣe tí ẹ rán mi létí jàre mo ti fẹ́ gbàgbé. hello pásítọ̀ délé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ ẹ kúṣẹ́ olúwa àwa náà wà ń bí àwa lálàáfíà ẹ olúwa ń ṣiṣẹ́ olúwa ń ṣiṣẹ́. ẹ mo ní àwọn tí ẹ fẹ́ select as representatives ń bẹ̀ yẹn pé báwo lẹ dẹ̀ ṣe ń ṣe. àti reach the decision dàbí a máa reach decision olúwa máa fún wa ṣe. ẹ ṣe olúwa fún wa ṣe olúwa ràn wá lọ́wọ́ lórí ẹ̀. a quick one kí n tó gbàgbé nǹkan tí mo tiẹ̀ ní. kí n ran ilé tí ní fẹ́ ṣe ẹ̀ gbàgbé pé. Dickiness Felicia wọ́n ń bọ̀ ní Amẹ́ríkà ń bẹ̀ yẹn. wow wow that's good news that's good news. very good very good ẹ jọ̀ọ́ gbogbo hospitality tó bá necessary tó yẹ. Yeah irú ẹ tá a fi sírúpò bẹ́ẹ̀ yẹn ẹ bá mi fún wọn. <laughs> a máa tọ́jú wọn sà a máa tọ́jú wọn. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ thank you ọlọ́run a máa ràn wá lọ́wọ́ bá a ṣe fẹ́ kórí náà ló máa rí. thank you bí mo ṣe ṣe yẹn ló dá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bí mo ṣe ṣe yẹn ló dá. Elizabeth. Wálé. ojú ò ló ń ṣe sí mi má ṣẹ́jú sí mi rárá. ó ń ṣẹ́jú kẹ́ ẹ má bàa jẹ́ kí n mọ̀ ni ó rò pé a máa máa bá wọn bá wọn bo nǹkan tí ò dáa mọ́ ara wọn bẹ́ẹ̀ just look at you No má faṣọ bo má faṣọ bo ohun to wọ̀ má fà sílẹ̀ mọ́ èyí gbogbo tán ẹ là ń rí yìí. ìwọ odidi ọmọ G.O. general overseer wo nǹkan tó wọ̀ pé bó ṣe múra yìí ṣe ló ń ba èmi àti mọ́mí lójú jẹ́ ni kí ló fẹ́ kàn sọ nípa wa pé àà kì í ṣe òbí tó ń tọ́jú a dẹ̀ ń preach nínú church wọ́n dẹ̀ ní wọ́n ní practice what you preach àwa preach ah practice ẹ̀ torí tá bá practice ẹ̀ ìwọ ọmọ wa ò ní máa dress by what are you saying now what are we talking about ó sọ wá di àtò tó tanná tí ò rí di ara ẹ̀ wọ́n tó wọ̀ now and preach ọmọ wa ń ṣe tí ò dáa go go go go go get out of my sight. ṣé à ń sọ pé àárí ọmọ ìtọ́ ni báyìí. sista anna tí ìbá ṣe ẹ̀mí ọlọ́run ti ń gbé inú mi ni kábíyèsí ọlọ́run yanu ṣe olúwa ẹ wò díẹ̀ ló kù sísẹ̀ Deborah gẹ̀ẹ́tì mi tán. is that so? ah ẹ wo sísà yẹn ètekéte burúkú kún ọwọ́ wọn mi ìrírí ìṣù kí ìṣù máa gbé inú èèyàn bẹ́ẹ̀ yẹn ah ẹ wo. ó ní àṣírí. ẹ má lẹ́nu mi lẹ ti gbọ́ o ẹ má lẹ́mi ni mo sọ fún yín o. Sister Mary ẹ trust me now. ẹ ah, eh, mo trust yín náà nítorí ẹ̀sán ọgbẹ́ yìí ni mo wà I want the best for you. ṣeré sista Deborah òun fẹ́ make a huge donation fún pastor so your pastor á lè support wọn. bí tí Deborah fẹ́ gbà yọ sí mi rí irọ́ ló n kò ní kí n tètè sọ fún yín o wá solution sọ̀rọ̀ yín o. ẹ wo sister Mary ẹ ṣe gan you have done well. jésù mi gbọ́ òun kan try to make to to make things right ni o kábíyèsí jésù. Hmm. ẹ wo èèyàn ọlọ́run ní yín ní tòótọ́. jesus ẹ ṣe tọrọ pàpàpàpà. Hmm. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn máa cash up yín five hundred dollars right. ọ̀ sister anna ìbọn má ti ṣe yẹn àmọ́ ìbùkún ni fún olùfúnni. praise the lord hallelujah praise you lord tètè rárá. oh jesus mm, mm, mm. a tún máa máa pàdé ní service. ṣe kò dábọ̀. Deborah hmm. wàá rí mi wò bí ìwọ̀n. ẹ ṣe ọ̀pá ìjẹ. ẹ ṣe ọ̀pá àṣírí dàgbé bóyá ẹ sweat díẹ̀díẹ̀. so kí lẹ rí sí ọ̀rọ̀ tí mo dé bá bá yín sọ. ọ̀rọ̀ tẹ́ sọ ẹ mọ̀ pé tolúwa láṣẹ and collective decision àwa ìjọ òun ni ká tó lè support a candidate. Mm. so èmi máa dúró fún collective decision ìjọ kí n tó lè support yín. àbẹ́ ẹ̀rọ lọ́n bí hmm. tolúwa láṣẹ ma. ẹ máa dúró de collective decision. yes ma. Ah! collective decision èyí tó mí pé bóyá bí ìgbìmọ̀jọ àwọn èèyàn tó ń jọ pé papọ̀ tí wọ́n jọ wá ń ro ọ̀rọ̀ láti agree sí one particular point èyí tó mí pé bóyá téèyàn bá ní àṣírí náà téèyàn bá gbé lọ bá collective people yẹn náà láti gbìmọ̀ lórí ẹ̀ láti decide nǹkan tó bá fẹ́ ṣe síwú èèyàn no actually ibi tí mò ń lọ kọ́ ni i digress ah mo dẹ̀ wá rántí o hmm youth leader uh-huh. sister Rebecca ńkọ́. sister ah. tani. ah hmm, ẹ má láàgùn jù ẹ rántí ẹ ok sister joy ńkọ́. ah ẹ eh, sister joy tó marry last year tẹ bá wọn ṣe mc lọ́jọ́ wedding ẹ tún rántí yẹn kó o pèpè ìyá sista bídèmí tẹ fún lóyún hmm, tó wà ní Texas amọbi tó ń gbé o ẹ wò mo ń fọ́lò wọn lórí Instagram mo fọ́lò wọn láti bíbá èdè Texas wàláì WhatsApp group kan náà lájọ wà WhatsApp group àwọn olóyún mo dídí join ni <laughs> ẹ má wọrí <laughs> youth leader na kọ́nà mọ́ ọmọ ọjọ́ ẹ má wọrí a máa kì í kú ewu ọmọ very soon ẹ lè ya anyway ọmọ ń rà màlà lọ́wọ́ ṣẹ́jẹ̀. wá. àṣà ṣègbè kan àṣepamọ́ ló wà. kan sọ wípé heaven help those who help themselves tí n bá ṣọ́ra Deborah má lè gbé nǹkan gbẹ̀yìn mi irọ́ ni <laughs> kò lè work kò lè work ìjọba ọ̀run ti dípá láti wà and violent take it by force Deborah I bound you in the name of God Deborah I bound you I destroy you I destroy you I bound you Jesus Jesus. bàjẹ́ dèbúrà bàjẹ́ dèbúrà bàjẹ́ dèbúrà bàjẹ́ dèbúrà ara sir àlàáfíà ni mo wà ẹ mo fẹ́ sọ fún pé last time ẹ announce ní church pé àwọn media need láti upgrade equipment wọn mo ti volunteer láti ra gbogbo equipment yẹn fún media ìjọ. hallelujah the lord be praised bí ẹ ṣe fẹ́ support ìjọ yìí ayọ̀ ní tán lé yín. àmín àmín. olúwa ò ní kàn yín sílẹ̀. Ah, you have done well ah, ṣùgbọ́n owó yẹn pọ̀ díẹ̀ o. ẹ wo pásítọ̀ agbára ọlọ́run pé ẹ dẹ̀ máa gbàgbé mi nípa ti eh, ipò international representative tí mò ń lọ fún mo tún ní kí n tó fìyẹn sí ni sá. I am well aware of that. Màá kàn sí dáyìn. Àlàáfíà ni fún yín. Ẹ mo kàn fẹ́ sọ fẹ́ fi àfikún ni pé ìlọsíwájú ìjọ ni mo wà fún so mo qualify fún ẹ ṣe gan sa ó dàrú sa ẹ ṣe gan sa ẹ ṣe. kò yẹ kó wá dògùn nínú ìjọ nítorí ipò nítorí oyè hàn kò yẹ kó wá ń jọgún. láti ìgbà tí mo ti gba Jésù ah! inú mi kàn máa ń dùn nítorí Ọlọ́run iyọ̀ ni mi ò sún padà sínú ẹ̀ṣẹ̀ wọn bẹ́ẹ̀ ló máa rí ìsúná lójú òsìn. mi ò padà mọ́. kò sóhun tó dàbí kéèyàn di òpó Kristi mú. tí èèyàn bá ti kọ gbó ẹ̀ṣẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀ iye ní. iye ní omi tẹ ah tẹlẹ o tẹ ti ń dùn mọ. Ah. ó dàbí kó máa ń dàgbé àwọn gba omi ni. ẹ wo bọ́dà tó jókòó yẹn iye mọ̀ kí mo ti ń wàásù ọ̀rọ̀ jésù fún láti bí oṣù mẹ́fà kò bá jésù kí ni. ìyẹn bá ẹni sọ díẹ̀ díẹ̀ ni ọlọ́run á kó sí ní lọ́jọ́ kan àbí mọ́mí kí lẹ́ni mo sọ. àti pé rárá wálé ẹ̀yin lẹ́ ń sọ báyìí ṣe rí ọ̀rọ̀ àti gba Kristi lólúwa tó lùgbàlà hmm. ẹni tó bá létí ìgbà àtàyà ṣe ló máa gbà á. Ah, ìgbà oṣù bẹ́ẹ̀ náà fi wàásù fẹ́mi tèmi fi gba Jésù kó ah. máa gba Jésù ẹ má bọ́ máa gba ó máa gba ẹ máa wá lé àló máa gba Jésù lẹ́nu ẹ ṣáà lè sùn ọgbọ́n òwe fẹ́ dá tí ò bá ní gbọ́ kò ní gbọ́. nípa ọ̀rọ̀ Jésù tí mo ti ń bá yín sọ náà ni gba Jésù. mi ò díṣe tán mi ní mi ní láìpọ́n fún Jésù ẹ mo sọ fún tẹ́lẹ̀ pé mi ò fẹ́ jésù tẹ̀kọ̀ ń pariwo ẹ̀ ń pariwo mi ò fẹ́ kí ló ṣẹlẹ̀ gan. ẹ tábà máa wò ó sì bí oṣù bíi mẹ́fà màá ti ń sọ̀rọ̀ pé ẹgbà jésù ẹgbà jésù irú gbogbo lè tẹ̀ mú yín sí kódà. ẹlẹ́gbọ̀n àgbà ẹ̀ ń gbọ́ràn mo sọ fún tẹ́lẹ̀ pé mi gbà jésù ni. wọn náà fẹ́ gbà jésù jọ́ tó lọ́n tó o fẹ́ o àpáàdì ni tó bàtà wọn náà ni. ẹgbẹ́ ní sọ wàhálà ń pààyàn. àtọ́jọ́ ah, ni. Ah. náà dúró náà kí ló máa ṣe é

ṣé yẹ kó jẹ́ ìwọ ló máa máa dáná tí màá dá àwọn kó máa bẹ̀rẹ̀ sọ tó bá ti lọ sí mi ọ̀kọ́ tó máa ti dá ẹ padà bá padà wá sílé tó bá ah, padà wá o. Ah, sista mi ẹ má ṣépè fún mi wọn ò lè lé mi ilé ọkọ ẹhẹn ẹni tẹ ní sọ̀rọ̀ sista mi kí ló ṣe yẹn àti sista Deborah every way tí bá ti lọ nínú church bá jújújújújújújújú mi kí ló ṣe yìí méjèèjì this is getting ridiculous. enough nǹkan tó bá ti mọ̀ ń pa ẹ̀ má máa dá sí i. Boss is. Eh, boss Skinny, don't boss me anything. Enough. Enough! Mi fẹ́ gbọ́rọ̀ Deborah nu lé mi mọ́. Ṣòdò wá rí nǹkan tó wá ṣe tí òun ah, ní jóúnjẹ tí wọ́n. Áá sísá mi, ẹ má fi orí ṣeré I'm ẹ má bínú. Kí ni kí n máa yín gbé? Ṣé kí n máa yín gbé sísá <laughs> mi? Bóyá wàá dà. Àmọ́ sísá I'm not. ṣe báyìí. Ẹ má bínú. Ẹ má bínú. Ìpínlẹ̀ jọ. Ẹ má bínú. ẹ pẹ̀lẹ́ pásítọ̀ délé ṣé dikines felicia ṣé wọ́n ti ń settle down dáadáa ń bẹ̀ yẹn thank you very much mm, ṣé ẹ gbàgbé pé èmi àti mọ́mí jíò náà àní pé wá síbẹ̀ yẹn ká bá ń ṣeré ẹ ṣe gan àlàáfíà fún yín o all right sir thank you very much all right later now. Ah, God nǹkan tí ó wà ní abẹ́ ah aunty how are you hey brother eh, Wálé how are you ṣé a máa rí yín. Eh, ọ̀rọ̀ tí mo sọ fún yín nípa wọn. Mm, mm, mm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni brother Wálé ọlọ́run tá à ń sìn kó rorò gbogbo activities yín láti rí pé ẹ convert àwọn aláìgbàgbọ́ sí onígbàgbọ́ gbogbo ẹ mò ń gbọ́ ní ìyí tó dára àmọ́ ẹ ti mu ní tipátìkúùkù jù ọlọ́run tá à ń sìn yóò rorò kì í ṣe tipátipá ẹni bá fẹ́ convert a tún máa fi àdúrà ràn lọ́wọ́ ni pé kó lè gbọ́ ti ọlọ́run àmọ́ wọ́n ní ẹ bá ti yín débi pé ṣe lẹ́ ń lù wọ́n àlùkì ẹni tí ò bá ti gba ti yín báyìí lílù ni ràì irọ́ a kì í ṣe bẹ́ẹ̀ yẹn in fact lílù tẹ́ ẹ̀ ń lù wọ́n yẹn ṣe lẹ́tún ẹ̀yin gan tó wá ń dẹ́ṣẹ̀. ẹ dádì lóòótọ́ náà mo ó wù mí kí n máa jèrè ọkàn fún ọlọ́run ṣùgbọ́n ṣẹ́rẹ́ ẹni yìí mo ti ń bá sọ bí oṣù bíi mẹ́fà o gba jésù gba jésù gba jésù nígbà tí yóò gbọ́ mọ́ wo pé ah kí ló dé tó ah wàhálà ìpè gbajésù gbajésù rẹ ló fẹ́ gbajésù kí ló dé. lẹ bá bẹ̀rẹ̀ sí lù ú. bẹ́ẹ̀ ni sà. irọ́ ẹ̀ bá má ṣe bẹ́ẹ̀ yẹn tó bá tó àsìkò fún láti gbọ́ ti yín ọlọ́run á fúnra rẹ̀ ló máa kó sí lọ́kàn á dẹ̀ gbọ́. ẹ jọ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mọ́ á dẹ̀ wù mí kí n tún rí yín létà ká sọ̀rọ̀ púpọ̀ bóyá àwọn nǹkan kan wà tí ò yé yín nínú ọ̀rọ̀ ọlọ́run tí mo need láti làyé yín kódà ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ ẹ má ṣe ok. a fẹ́ dé church ok. ó dàbọ̀ sir. ẹ brother Wálé ẹ jọ one minute náà ẹ jẹ ẹ fún mi ní ìṣẹ́jú kan. broda Wálé ṣé kìí ṣe pé ẹ tún ti padà sídìí igbómi wọ̀. mi nílé. ẹ <laughs> no ọlọ́run ò ní jẹ́ mi ha. torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ní máa lu ẹni tó yẹ kẹ́ convert mo dẹ̀ sọ fún yín pé ẹ má padà sídìí kinní yẹn o. ìgbà ẹmọ ni ti ti bí yẹn àmì ò ti. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yìí kù tá a máa sọ igbó yẹn ló máa fà á ọkàn mi sọ pé ẹ ti padà síbẹ̀ because mi ò mú tẹ́lẹ̀ rò débi pé ẹ̀ ń lu ẹni tó yẹ kẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run kí olúwa wà pẹ̀lú yín. ṣé dájú ṣé dájú yé igbó ni. Yeah igbó ni igbó ni. báwo ni. Um, Esther àti David ni. báwo ni David àti Esther. Um, àbúrò sista Deborah àti àbúrò sista Anna. Oh. Yes, oh wọn dẹ̀ pé kọ́ tó wá. rárá sọ. that's strange. Mm-hmm. But I, I, I think we should see them though. Okay, let me go on. Oh, uh-uh. right. Sorry, Pastor. I Èmi àti Esther, a nífẹ̀ẹ́ ara wa gan. A dẹ̀ ti try láti take things to the next level. Ṣùgbọ́n. Ṣùgbọ́n Pastor, hatred to wà láàrin ẹ̀gbọ́n wa méjèèjì, òun ló ń fa injury sí ìlànà. ẹ̀dẹ̀ ti pírẹ̀sì. bẹ́ẹ̀ni sir. and you're sure this is what you want. yes, yes ma. ẹ mọ̀ pé kò sí nǹkan tó lọ́wọ́ ní ṣe. èmi àti pastor mrs àwa náà máa bá yín gba àdúrà àti àwẹ̀ mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á ṣe gbogbo ẹ̀ máa wá ní ìrọ̀rùn àmín kò sí nǹkan tí ó bá fẹ́ dà báyìí tí òun náà kì í face trials tẹ̀. Mm-hmm ẹ má jẹ́ kí ẹ̀rù bá yín ẹ má fòyà nítorí ọmọ ọlọ́run ni ọlọ́run á ṣe gbogbo àdì ṣíṣe so ẹ láìtì náà ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ṣe wọn lálejò àbí ẹ jẹ́ àṣẹ yín lálejò ọlọ́run á ṣe èyí inú wa máa dùn ká ẹ ṣe máa. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ọmọ Jésìbélì yẹn ti mú orí àbúrò yín máa. Nílẹ̀ ló máa bá yé ẹ̀jẹ̀. Ọlọ́run ò ní jẹ́. Jésù mi ò ní gbà. I rebuke it. I rebuke it. I forbid it. Ọ̀rọ̀ pé Ọlọ́run ò ní jẹ́ kó lélẹ̀ ẹ láti wá solution sí ni fast kẹ wá nǹkankan ṣe sí otherwise abayé àbúrò ń jẹ yamayama jákàjáká àwa mú títí àwa dojú ẹ bolẹ̀ gbogbo family àwa dà. God forbid ọlọ́run ò ní jẹ́ ẹ jẹ́ tètè wá nǹkan ṣe sí kí ọmọ júdásì yẹn tó ba ayé àbúrò yín jẹ́. a ah, wọn ò ní jẹ eh. àdúrà àtàwẹ̀ náà la máa lò èṣù ní wọlé mi. èṣù ti wọlé yín already. èṣù ní wọlé mi èṣù ní wọ̀nà mi ní orúkọ jésù. praise the lord. jesus jesus jesus jesus. adúpẹ́ pé àdá ọjọ́ sọnù ọjọ́ kú. mo fẹ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo yín individually mo dúpẹ́ pé out of your busy schedule ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ìgbà wa gbogbo wa la busy oníkálukú ló ń ṣiṣẹ́ kí o bá lè sustain life rẹ àti family ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín. nígbà tá a tún wá sọ pé ká mú department yìí sọ́tọ̀ ká bá lè fi select ẹni tí a fẹ́ select ẹ tún volunteer a dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe lọ. mo gbé iṣẹ́ yìí lé mọ́ mi lọ́wọ́ kí wọ́n jọ ṣiṣẹ́ pẹ̀lú yín kẹ́ bá lè appoint ẹni tó máa represent church from position. àwọn ni àdìjú yìí wọn wá láti nàìjíríà àwọn bàbá zẹ́ǹtì ẹni tí ẹ bá fún wa lélẹ̀ fún mi ò jẹ́ inú mi dùn fún effort gbogbo yìí because time yìí tí gbogbo yìí mm. di special iṣẹ́ mú nínú church mm. nǹkan tuntun ń ṣẹlẹ̀ inú ẹ̀yìn praise the lord hallelujah. hallelujah nígbà tí gọ́fìmẹ̀ntì appoint church wa mọ́ àwọn churches tó máa ma ṣe outreach program hmm. from state to state hmm. from country to, to country. Hmm. ẹ wò nígbà tí mo tún ka kí nìyẹn fọ́dà mo rí i pé wọ́n tún máa ma ṣe program wọn tó fẹ́ ṣe lọ sí African countries kódà wọ́n tún máa ma lọ from countries to countries oh. ní Europe gangan oh. government dem àmà sanwó fún ẹni tí oh, wọ́n bá ẹni tí wọ́n bá mú aṣọ tẹ́lẹ̀ yẹn màmá wò gbogbo nǹkan tẹ́ni yẹn máa ma jẹ mm. àná hallelujah hallelujah hallelujah ah, ẹ má jẹ́ ká waste time ara wa because mo mọ̀ pé gbogbo yín náà lè busy mm. one way or the other so ah, kó tó di pé a mú ẹni tí ẹ appoint mo fẹ́ kí gbogbo yín kẹ́ bá wa sọ̀rọ̀ lẹ́yọ̀kan uh, brother yes, youth leader ẹ bá wa sọ̀rọ̀. ẹ ṣe pastor mm-hmm. <clears throat> ah, èmi ò bá ní kí fi èsì sí meeting ta ní kí àwọn ọmọ mi wà àtàwọn sisters wà kí wọ́n kọ́kọ́ fi èsì sí náà káwa tó dá sí ẹ mọ̀ it is ladies first. Ah, mo like nǹkan tẹ̀sán yẹn mo like nǹkan tẹ̀sán yẹn ẹ mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe mo ni church wa a máa ń empower àwọn obìnrin wa a máa ń jẹ́ kí wọ́n sọ nǹkan tó bá wà nù wọn nítorí ẹ̀ la ṣe appoint wọn sí gbogbo àwọn important positions nínú church tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ ṣe fẹ́ ẹ jẹ́ kí n fún Sister Mary ní opportunity bo bo bo cintra ba ba ba ba ba ra bo bo bo bo bo bo bo bo bo bo lu bro pastor bóyá move on to the next person tí sister mary brother ẹ̀ sọ̀kalẹ̀ nínú ẹ̀ wọ́n máa sọ títí wọn. okay um, sister anna eh, bá wa sọ̀rọ̀. Praise the Lord! Praise the living God! Ẹyin Olúwa lógo! Ẹ ṣé gan pastor. Um, as you all know, pé èmi ni mo worthy fún position mi. Èmi ni kò tọ́ sí as a bona child of grace èmi ni kò tọ́ sí. gbogbo ẹnu rírun ẹ sọ̀hún jàre tó sọ fún mi kí ló mọ̀ no no no no you go yeah charlatan charlatan mi ẹ ẹ wo pastor ana ò lè ja position yìí o papa charlatan ni tó sọ fún mi ṣé wọ́n lè sọ ṣé o lè sọ yìí wọ́n lè sọ fíjì náà o lè sọ fíjì ṣé ṣe qualified èyí mi èyí mi yìí ni sà sà èmi ni mo wà qualified sà. Deborah Deborah Deborah díẹ̀ báyìí ló kù tí wàá fi tẹ́. mo ti ń tọ́ lọ lóyún tí i can't take this anymore. I, I, I, I can't believe this. That Èṣù ni. kolomba Abéṣù wí ni sá. No, I can't, I can't, I can't believe this. Ah, ah. Àwọn tí wọ́n nípò nínú ìjọ. Ah, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run báwo lẹ ṣe ṣe tó jẹ́ pé irú àwọn kwe iru yẹn lẹ fún nípò nínú church. Dádì gbogbo nǹkan tó dàrú yìí Ọlọ́run á fún wa tó gbogbo ẹ̀ la máa tó. Ẹ dúró ná ká ní Dickness Felicia. Wọ́n ṣe le tó to kú tàbí nǹkan burú ṣẹlẹ̀ sí kí làbá máa sọ kí ni ẹ fẹ́ kí wọ́n máa sọ nípa ṣọ́ọ̀ṣì wa wọ́n á fún ṣọ́ọ̀ṣì wa lórúkọ burúkú wọ́n ní àwa tó àwànú ṣọ́ọ̀ṣì yẹn tá a jẹ́ mẹ́mbà ṣọ́ọ̀ṣì gangsters ni wa I, I must tell you all the members of that church need deliverance. ọlọ́run á fún wa tó. ọlọ́run á bá wa yanjú ẹ̀. ok. dádì ẹ take easy o ẹ ní sùúrù. just give me a glass of water. Okay, sir. Thank you. I'm coming. Thank you. Wọ́n jẹ́ kí èṣù yá wọn lọ. Àwa ò I don't know. Kọ́lọ́mbà wa bẹ́ṣù wí. Báwo dé wọn ní báyìí? Dádì jí o ti bínú. Ah. Ẹ gbọ́, Ọlọ́run àgbàkóso. Ọlọ́run àgbàkóso. Ọlọ́run àgbàkóso. Ẹ wo mo fẹ́ máa padà lọ sí nàìjíríà mo fẹ́ change ticket mi. ṣé lórí little issue yìí náà. little issue ọmọ àti ṣorí mi mà nìyí mo máa dúpẹ́ pé ọlọ́run jẹ́ ìgbàbẹ̀ kú ẹ wo ibi tó lúwa ràn mí lọ́wọ́ dèrè. dickness. ẹ wo ọlọ́run ní bá ti ń jẹ́ o mo ń lọ. gbé lọ sí church lọ́jọ́ sunday wọ́n dáràn church wọ́n gbà ọlọ́run ló ní kí gẹ̀ upload new video lẹ́yìn ǹdọ́ má rí this fine makeup ah <laughs> anna orogo <laughs> ó gbé <laughs> ọlọ́run tó ń gbọ́ àdúrà ó ti gbọ́ tèmi ọlọ́run tó ń gbọ́ èwo tún náà ló ń nọmbà èwo ló báyìí. hello hello yes this is Deborah what ah. yeah Porters Royalties Company náà la máa bá ṣe àwọn náà ló ṣe. Yeah, um, I'll call you back, please. I'll call you back. all, the time. ṣé mo àlá sọ pé ẹ máa ń lápẹ́ ọlọ́run máa fi ń wọ̀nyí lójú pé ẹ̀yin lọ́kọ mi ti ń kéré mi lè sùn tí bá sùn ìran yẹn náà lèmi náà rí mo ṣèwádìí pé lóòótọ́ ni ọlọ́run fi ìran yẹn wọ̀nyí Hmm. Hmm, hmm. Ah, eh. Sister Janet ṣe rí ẹni tí ò bá ṣe nídìí pẹpẹ kò lè jẹ nídìí pẹpẹ ṣé wàá rí eh, láti jẹ́ èèyàn nílé ayé ẹ̀dá nílò ohun oríṣiríṣi ẹ jẹ́ kí n sọ méjì fún yín nínú ẹ̀ ní alákọ̀ọ́kọ́ ní gbogbo ìgbà kí ọmọ ènìyàn kú fún àdúrà wípé ẹ̀rí ọ̀run kó ṣàánú òun kó ṣọ́ òun ní decision making. Yes ẹlẹ́ẹ̀kejì ká wá wẹ́ni bá rìn ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tòótọ́ tó máa máa tọ́ni sọ́nà tí ò ní jẹ́ kẹ́ni ṣìnà kẹ́ ìdá gbàdúrà fún Mr. Janet èmi tẹ̀rẹ̀ pé mo ò lè pàgọ́ lọ́jọ́ kìíní àná mo wá ń kọ́lé ara rinrin lẹ́wà wá ń sìn bó dá pọ̀ ẹ má padà sẹ́yìn ṣé rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn ìgbàgbọ́ ni. mo dó ìgbàgbọ́ yín wò ni pé ṣé lóòótọ́ ni arákùnrin yìí fẹ́ mi. mo dó gbàgbọ́ yín wò ni pé báwo lẹ ṣe fẹ́ mi lóòótọ́. Hmm. tí bàdé tún ṣe bẹ́ẹ̀ rè báwo lọ́nà tó fẹ́ fi ran yẹn tó fẹ́ fi fún ẹ̀mí náà. ẹ wá hmm. nǹkan ó lè má wá sí ìmúṣẹ báyìí ẹ eh, mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi tó jẹ́ kẹ́yìn náà ríran yẹn wípé mo ti pàdé ìyàwó mi. <laughs> kò ń ṣẹ̀yìn o. bọ́dà bó ẹ má padà sẹ́yìn ẹjẹ́ àgbàgbé ọ̀rọ̀ àná. rọ́lá pọ̀ àti lọ́kọ̀ mi. kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe ọlọ́run ti fún wa àwọn méjèèjì. ọlọ́run ọba ìran tẹsọ lọ́jọ́ kìnnà nípa ọlọ́run á pèsè fún yín ọlọ́run á pèsè fún yín. Oh kò ní da kí mọ́tò tẹ̀yàn lẹ́sẹ̀ ká máa rán yẹn Thank you. ká dúpẹ́ fọlọ́ ẹ jẹ́ ká dúpẹ́ pé nǹkan kan ò ṣà ọmọ méjèèjì according to hospital ibi tí wọ́n wà wọ́n ní wọ́n respond sí treatment kò dẹ̀ sí ìtò need surgery nínú àwọn méjèèjì hallelujah hallelujah hallelujah hallelujah ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ mọ̀ lẹ́yìn kí ni nǹkan tó wà láàrin ẹ̀ méjèèjì tó fi jẹ́ wípé ọ̀sán àti òru ẹ̀yin méjèèjì ẹ kì í lè wà níbì kan náà ẹ kì í fẹ́ ríra yín sójú ìjà ni ní gbogbo ìgbà kí ni ìdí tó wà bẹ́ẹ̀ gangan because ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tí ò bá sí ìjà tẹ̀yìn méjèèjì ń jà ni àwọn méjèèjì ò ní ronú pé àwọn fẹ́ kúrò ní state débi pé wọ́n máa fi wọ́n tó máa fi lọ ní accident mi o àná ló fà á ṣẹ́rí some years back nígbà tá a kọ́ délùú yìí. ṣó o ṣọ́ọ̀kọ́ pé ó mọ̀ mí o tó bá pé wàhálà ló wà o. ẹ ti máa máa kálé o ṣe gbọ́dọ̀ má tún máa. Deborah. Deborah. Deborah! Ah, ah. Kí ló dé mo ti ń gbé ẹ látẹ̀kàn? Mo fẹ́ sọ fún ẹ pé bọ́ọ̀yẹ̀ ti gbé fún mi, mo ti gbé sínú mọ́tò. Kí ló ṣe? Òtútù mọ́jú náà. Àfi bí ìgbẹ́ kan ṣe kò tí mo fẹ́ mọ́. Kò tí ẹ wá yé mi nǹkan tó ṣe. Mo jọ ń lé mi sùúrù. Kò tí ẹ fẹ́ rí mi sójú. Tí n bá sọ̀rọ̀ báyìí àfi pé mò ń rùn sí. Ìṣe nínú máa ń bì. Tó bá ti rí báyìí, a kò máa dijú kiri nínú ìgbọ̀ngàn tí mo fẹ́ ṣe. I don't want Deborah, nǹkan tó dẹ̀ wá fẹ́ yìí ti wá pọ̀ jù báyìí o Deborah. Kí ló dé wàá le tó yẹn? Ah. Wọ́n ń fẹ́ yàn kan ló fẹ́ ni. Ah, àbí kí la máa ṣe sọ́rọ̀ ẹ̀ báyìí? Ṣé o ní pàpà lọ sọ́dọ̀ online pastor tó ń sọ̀rọ̀ ẹ̀ káàkiri? Já lọ síbẹ̀. Kí ni online pastor fẹ́ ṣe nínú ọ̀rọ̀ tá a sọ sílẹ̀ báyìí? Ah, Àìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Online pastor tán ló gbóná gidi gan. Ọlọ́run lè gbàdúrà látọ̀dọ̀ ẹ̀. What would you do? I want you to give testimony káàkiri online ká lọ try your ọ̀rẹ́ mi. ah èmi. ẹ̀mí ń bá mi Sir. arábìnrin arábìnrin o ti fi náà sọ̀rọ̀ lé sùn. Mm àwọn ọ̀tá bí ọkọ̀ ẹ sá lọ nínú ẹ̀mí. Ah, kí la máa ṣe sí i. kò sí ṣíṣe kò sáì ṣe a máa kọjá káàdì àdúrà ni nítorí bẹ́ẹ̀ eh, it is spiritual battle. Ah, ó yá ẹ jáwọ́ ní ìsìn ẹ jáwọ́ jàkadì yẹn ní ìsìn. mo sọ fún ẹ pé wọ́n gùn gan. Ah, ó yá ó yá ó yá. ọ̀gá mẹ́rìndínlógún náà máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n àgbà á ná owó. What's the problem? I'm a son. 2500 Really? No, my cost, eh? Ó máa sọ, ó máa sọ, ó máa sọ, ó máa sọ sá. Mo ń gba káṣà, ọ̀zẹ́l, gbogbo information, ó wà lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀dẹ̀ tún lè follow mi lórí Instagram. Eh, in fact, and send information yẹn sí orí WhatsApp àlàáfíà fún mi nìyẹn. ẹ ṣe gan fún ọṣẹ ìgbà ṣe ṣe ṣe ṣe fún ọṣẹ. mo ṣe yẹn àfìgbà tó sọ mí dìgbà bí mo ṣe dà ẹ ṣé nǹkan tó ṣe sí mi yóò dà àfìgbà tó jẹ́ kọ́kọ́ mi fi mí sílẹ̀ lọ pọfẹ torí burúkú pọfẹ tọrọ tó gbé mi lọba tó gbé ìkọ àdúrà rán fún mi irọ́ lórí irọ́ àṣẹ fún pọyìsì lẹgbẹ fún mi. àfìgbà tó sọ mí dìgbà lé mo ṣú tó sọ mí dìgbà nípa bí mo ṣe dà ó ṣe gan. kí ló ń bá mi sọ Deborah hmm. ní prophet tó jẹ́ wípé anybody tó give bad reviews nípa prophet yìí online. Ah! kò sí anybody tó give bad or fake reviews eh, eh. àbí ò lo nǹkan tó ń fẹ́ ò lo bó ṣe yẹ bó ṣe yẹ kó ṣe lò ó. Eh. tó rọ́dẹ̀ ni mí tó rọ́mọdé ni mí mi ò gbọ́ àbí mi ò mọ left from right mi ò bó ṣe lò kọ ìkà ni ẹ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ àfipá tó so mí délé mo sú tó lé ọkọ mi lọ torí wọn ò lọkọ lé àbí ó fẹ́ kó bá mi ó fẹ́ sọ mí ó fẹ́ sọ mí di bí wọn náà ṣe rí kò lè possible ọlọ́run mi ò ní gbà fún ẹ. lọ́dà pé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ ti bu ọpọlọ ẹ̀ pọ̀. Oh! ó hùn mí pé mo fẹ́ dálé mo ṣú ni ó mọ̀ pé mo máa ń change wọn bí mo ṣe fẹ́ tó nǹkan tó ń sọ yẹn kò make sense. irọ́ lórí irọ́. nǹkan tó ọkùnrin tó dẹ̀ wá ń pariwo lórúkọ ẹ̀ yìí èmi ni mo máa ṣmẹ́ẹ̀kì yín. Oh! kò ṣe fẹ́ kò ṣe fẹ́ wọ́n rí ẹ̀ ńlẹ̀ wọ́n ṣe wàá bá mi wọ́n náà rí ilẹ̀ wọn ò gbé ẹ sílé wọ́n gbé mi sílé torí ò lè rọ́kùnrin gbé ẹ sílé ìwà ẹ̀ ò da ìkàlẹ́. ìwà ẹ̀mí ò da ìwà kẹ́kọ̀ọ́ ò mọ̀ ọ́ ọ́ ọ́ jẹ́ ìṣe ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà ò mọ̀ ọ́ ṣe. ní kí ni ẹ wo bó ṣe ròyìn kọ́ ni mo ṣe bá yín járe. Ah. eli eli shakura vanessa kamala. ní kí ni. Hmm. tí wọ́n bá rí ní tí mo rí ni. Hmm. Hmm. Christian máa ti wá sí mi bó bá ń gẹ́lì rẹ̀ ti wí ní àárín ọ̀tá ló wà. arábìnrin máa ń ṣọ́ra àárín ọ̀tá ló wà ah mo ní àárín ọ̀tá ló wà sẹ́yìn ṣé wọn mọ̀ pé ọ̀rẹ́ bí ọ̀tá lè Deborah ni wọn nítorí wọn funfun tí ìwọ ní òun ni kò jẹ́ kó rí ẹ mọ̀ kò fẹ́ jẹ́ kó gbérí ó fẹ́ jẹ́ kó máa tọrọ jẹ lọ́wọ́ òun ni ṣùgbọ́n nítorí ìwà funfun tí ìwọ ní àti wípé ó tọ ẹ̀mí wòlíì ńlá wá ah, ọlọ́run á jà fún ẹ torí ìwọ ò ní ìrọ̀ burúkú sí ọ̀rẹ́ rẹ nítorí ẹni gbogbo àjálù àrélù ló ṣe ń bà èrè ẹṣẹ ẹ ló ń jẹ ṣùgbọ́n bí ọmọ ni má lè gbọ́ ìkìlọ̀ arábìnrin sàṣàlá fún ẹ̀mí ẹ̀. ah àṣé ọ̀rẹ́ ò dalẹ̀ ni Deborah Deborah tó jẹ́ pé tí mo finú tán tábà wíta ìwé ó máa sọ pé má sọ mí ni bó ṣe dà ó má sọ mí ni bó ṣe dà ó àṣé Deborah ò Deborah ò ro kó róré ro mi. àkànṣe àdúrà la máa ṣe fún ẹ mo ní owó pínpín ló máa ná ẹ seventeen hundred péré ni. má sọ má sọ ìṣàánú mi. gbogbo ẹ̀kọ́ lọ tó tó tó tó sọnù á padà wá báyìí. àmì àmì àmì àmì àmì mo ti rẹ́dí mo rẹ́dí sá mo rẹ́dí. dèbúrà ó rọ́bì rọ̀ mí dèbúrà ọpẹ́lọpẹ́ prọfẹtì ebi tẹbúrò ọba ìṣẹpẹ mi jẹ nìyẹn. àmì ìmọ̀kọ́kọ́ pásítọ̀ ní ìmọ̀kọ́kọ́. I am so disappointed in both of you. Lẹ́yìn ọmọ lọ. Sista Deborah. Ẹ̀yin fẹ́ di ọkùnrin mọ́lẹ̀. Ṣẹ́yìn ò mọ̀ pé kò séyàn kankan kò dẹ̀ sí nǹkan kan tẹ́lẹ̀ fi di ọkùnrin tójú ẹ̀ bá ti wá ń ta mọ́ kò sí oògùn kankan àbí kayamata whatsoever tó lè dè ọkùnrin mọ́lẹ̀ tójú ẹ̀ bá ti wà ń ta báyìí ó wà ń ta nìyẹn nítorí ẹ̀ la ṣe máa advice pé kẹ́ tó ní ọkọ ọ̀ kẹ́ tó má rí ẹ gbàdúrà sí kẹ́ gbàwẹ̀ sí. Eh? ọlọ́run á ṣe ìtòdà tẹ bá ṣe ìyẹn ọlọ́run á mú relationship yín dúró dáadáa ṣùgbọ́n ìrojú àti gbààwẹ̀ àtàdúrà ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ yín ẹ má fi náà yan ẹni tí ò yẹ kẹ́ yan gẹ́gẹ́ bí ọkọ tójú wọn bá ti wá wà níta tẹ ti kó hiccup kékeré nínú relationship yín ẹ wá bẹ̀rẹ̀ sí í fò one place to another hmm. ẹ máa tójú bọ léka ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ yín ti máa ń forí gbé nǹkan tí ò yẹ kó gbé kò sẹ́ni kankan tó lè dọkùnrin kankan mọ́lẹ̀ o tójú ẹ̀ bá ti wà ń ta ti wà ń ta náà ni àdúrà ló lè ṣe gbogbo àti àwẹ̀ ló lè ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. Sister Hannah, a specialist nínú solutions to different problems. Online pastor at this age and time. Ah, I am disappointed. Lẹ́yìn tí ó yẹ kẹ́ máa advice àwọn èèyàn wípé kí wọ́n gbé problem ọ̀rọ̀ sí iwájú Ọlọ́run tó dá o, ẹ wá máa advice àwọn èèyàn kí wọ́n máa lọ síbi kan máa lọ sọ́run ọlọ́run ló mọyì èèyàn tẹ́ ti báyé wọn jẹ́ nínú gbogbo àwọn èèyàn tẹ́ ti sọ fún pé kó lọ síbi kó lọ sọ́run. Ah! ìwà burúkú yìí o ojú dẹ̀ gbà mí tì fún mi gbogbo àwọn nǹkan tó wà láàrin yìí tó fi ń di pé ẹ máa jà lénìí ẹ máa jà lọ́la ní gbogbo ìgbà ìjà yìí náà ló gbé wa dé situation tá a wà yìí because tó bá ń ṣe pé ń jà ni ẹni tí àwọn ọmọ ọlọ́mọ ẹni tí wọ́n lọ síbi tí wọ́n wà báyìí. ìgbà tó dúpẹ́ fọlọ́run pé nǹkan kò ṣàwọn ọmọ ọlọ́mọ ẹ mọ̀ pé tíyàn bá ti ń gbé ẹsẹ̀ tí ò yẹ kó gbé tíyàn bá ti ń wùwà tí ò yẹ kó wù ó máa affect ẹ ó dẹ̀ tún máa affect àwọn tó súnmọ́. ṣé wàá ríjà tó wà láàárín ẹ̀yin méjèèjì láti ẹnu ìdín lọ mi ò fẹ́ gbọ́ kankan nípa ìjà náà mọ́. Bùrọ̀ bẹ̀rẹ̀ jù mí o, mi pé irọ́ ló pa fún mi o. Mo ní kó dárí jì mí. Mo bí ẹ̀mẹ́fù kan tó ṣe ní ìjáde ni mo ń tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi àtijọ́. ó jẹ́ oh, ká. ẹ̀rí ṣe rí gbogbo wọn nínú bẹ̀ yẹn náà nídìí kan sẹ́rìn pàápàá àwọn ọmọ méjì tó ń sá lọ tó ń lọ l'accident yẹn àwọn náà need counseling kó lọ kó kí olúwa fún wa ṣe ni. Eh, màá máa retí call yín gbogbo bí ọ̀rọ̀ yẹn bá ṣe rí eh, màá fẹ́ máa mọ bí nǹkan ṣe ń lọ ńbẹ̀ yẹn thank you very much god bless you all. ah sister Janet how are you ẹ kú jókòó ṣẹ́bìnú pé mo dìlé yín díẹ̀ ẹ eh, mo ní láti sọ̀tọ̀rọ̀ àwọn tó wà lamẹ́ríkà yẹn ni. Oh, oh, ọlọ́run máa fi ń ṣe sá. ẹ ló wà important. Mm -hmm. Paul Paul Paul Paul Okay, ah, ah ah ó ti yé mi ó ti yé mi. ẹ sà me fẹ́ kẹ́ bá mi bá ọ̀rọ̀ kó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ sí sà ó fẹ́ ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa níbi a Janet láàárín èmi àti ẹ̀yin ẹ̀yin náà mọ̀ pé ó máa fẹ́ difficult díẹ̀ ẹ kí ni ìdí tó fi máa difficult ni pé ó hàn gbangba sí wa pé nígbà tí broda Paul ò tí ì ní nǹkan kan lọ́wọ́ wọ́n bá yín sọ títí ẹlẹ́ẹ̀lẹ́ wọn ẹ̀yin náà wá wò ó gbà tí Ọlọ́run gbé ìṣe ẹ̀ dé tí ọwọ́ brother Paul wá lọ sókè ẹ wá fẹ́ padà sọ́dọ̀ wọn ẹ fẹ́ pé ibi tí ẹ fi ọ̀rọ̀ sí ń gbà yẹn kẹ píkẹ́. ẹ ó yé mi ẹ jẹ́ ká believe pé kò sí nǹkan tó le láti ṣe fún Ọlọ́run. Uh, èmi ò bá ní ká bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ ká kún fún àdúrà ní ọ̀dọ̀ tiyín kẹ máa gbàdúrà kẹ̀dẹ̀ máa gbàwẹ̀ èmi náà bá ń fi àdúrà jagun níbí àwa ṣẹ̀ṣẹ̀ wá pé broda Paul èmi mọ̀ pé nínú kó ṣeé ṣe nínú kó dáa ni ọlọ́run lọ́wọ́ sí ọlọ́run adẹ́bàá ṣe sí dáadáa bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló ṣe wá rí. ẹ jẹ́ á bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà. ṣé mo lè bàrẹ̀ àwọn yẹn léni sá. anytime. dádì mo ti bẹ̀rẹ̀ mi tí ìjọ ọlọ́gbìn tó máa bọ̀ sá. bàbá mi àti ọlọ́run. ẹ kú jókòó ẹ kú jókòó congratulations ọlọ́run ọba tó mú yín bẹ̀rẹ̀ jọ́ni amú yín débi tó dé ọlọ́run á fìfẹ́ sí yín láàárín ìfẹ́ tó wá wà láàárín àbúrò yín àti àbúrò tiyín a mú okùn fẹ́ bí àmúlé dáadáa. ọlọ́run á fún yín lọ́mọ àmín ọlọ́run á fún yín ní owó àmín ẹ máa fi tọ̀ wọ́n ìfẹ́ ò dẹ̀ ní kúrò nínú àmín jésù. pásítọ̀ mi sísí dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé ẹ̀ní celebration la máa fi ṣe wọ́n dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé wọ́n ti ń sè wọ́n ti ń sọ nínú ilé lọ. yàrá bàbá ṣe tẹ̀rọ bàbá bá ló ń bòbò ṣe tẹ̀rọ bàbá bòbò ṣe tẹ̀rọ bàbá. mo ṣe ẹni tá a bá fi sí ipò àgbà tí ò hùwà bí àgbà kọ́lọ́hún ṣàánú wa sista Mary lẹ́yìn tó jẹ́ wípé foundation work yín nínú ìjọ yìí kò sẹ́lẹ́gbẹ́ ẹ wá mú gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe ẹ wá dà gbogbo ẹ̀ nù hmm. nítorí pé ọlọ́run dán ìgbàgbọ́ yín lórí ọ̀rọ̀ ó ṣèwé kó ṣèwé ẹ wá mú gbogbo ẹ ẹ bà á jẹ́ bẹ́ ṣe ń ṣe láàárín àwọn méjèèjì tẹ́ ń sọ yìí fẹ́lẹ́ yìí tẹ́ ń sọ yìí fọ́hùn gbogbo ẹni mo mọ̀ gbogbo wàhálà tí ó ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì ìdí tí ó fi fẹ̀ tó yìí kò ṣẹ̀yìn yìí ẹ wá sọ ọmọlúàbí ẹ sọnù ẹ sọdànù ẹ sọdòfo máa ṣe o ṣẹ́yìn ò mọ̀ pé gbogbo bẹ́ẹ̀ ti máa ń ṣe wótòwótò bẹ́ẹ̀ ti máa ń ṣe pẹ̀lú ìyàwó mi mm-hmm. tẹ fẹ́ wa gbogbo ẹ̀ ni mo mọ̀ tẹ máa máa sọ fún ìyàwó mi tẹ máa máa carry fake rumour wípé mm-hmm. èmi o pẹ̀lú lady yìí o mm. pẹ̀lú lady yẹn o nínú church ọlọ́run tẹ̀yìn sọ̀dànù kúrò lára yín ọlọ́run yẹn wà pẹ̀lú àwa tó bá jẹ́ wípé ìfẹ́ tèmi àti ìyàwó mi mm-hmm. kò dúró dáadáa ni lórí Kristi mm. ẹ ti dá lé wa rú ó dùn fún mi ọlọ́wà ṣàánú youth leader hmm. ní ẹ̀yìn tó yẹ kẹ́ máa wà tó jẹ́ kí àwọn youth tó kù kọ́ máa emulate kọ́ máa copy ẹ̀yin lẹ wá ń wùwà burúkú ìwà àlùfàǹṣà ìwà tó ń dojú ti èèyàn tó ń dojú ti ìjọ irú yín ló máa ń ba ìjọ jẹ irú yín ló máa ń jẹ́ kó máa sọ̀rọ̀ ìjọ ní ibi káàkiri abẹ́rù bí àmì ò mọ̀ gbogbo ìwà rékèrèkè tẹ́ máa ń wù tẹ́ máa máa mú gbogbo àwọn ọmọ obìnrin nínú church tẹ́ máa máa parọ́ fún wọn ẹ máa máa sọ pé ẹ fẹ́ kọ́ wọn lélẹ̀ yìí o mm. ẹ fẹ́ kọ́ wọn lélẹ̀ ẹ fẹ́ kọ́ wọn lélẹ̀ ẹ máa mú wọn má bẹ̀ mm-hmm. títí tí tẹ fi ṣe débi pé ẹ ń fún wọn lóyún àwọn míì kókó nu stéètì mm, nítorí tìyín nítorí ojú tì mm-hmm. ah youth leader ah ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù báyìí lọ. dáàdì mo máa bẹ̀ ni pé kẹ́ ẹ má bínú torí ọlọ́run Eh, mo wá pray pé anointing tọ́lọ́run fún yín kò ní dry dáàdì mo máa bẹ̀yìn kẹ́ má bínú lórí ọ̀rọ̀ yìí mo dẹ̀ mọ̀ pé bí gbogbo wọn ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ti sọ tó ní kálukú fún wọn máa change ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé mo kàn wá fẹ́ gbàdúrà kan fún yín pé bẹ́ẹ̀ ṣe ti ń kó wa jẹ lábẹ́ anointing yín lágbára ọlọ́run ẹ̀ máa kó wa délé oko ẹ̀ẹ́dẹ̀ ní ṣì wá darí ẹ̀mí mímọ́ ọlọ́run yẹn wà ní fìyín sílẹ̀ so mọ́mí ẹ̀ jọ nítorí ọlọ́run pásítọ̀ mi ẹ túbọ̀ bá wa bẹ̀ dájú kan má bínú lórí ọ̀rọ̀ ṣó ti yé yẹn bá wa bẹ̀ wọ́n so mo gbàdúrà pé gbogbo wa ọlọ́run á túbọ̀ kó sí wa ná àdẹ̀ ní ṣìṣe ẹ̀mí mímọ́ ọlọ́run dẹ̀ ní fi wá sílẹ̀ so ẹ má bínú dájú. mi ìbínú mà mi ìbínú ọlọ́run á fún wa ṣe imagine very good example hmm. ẹ pé ogun nǹkan tó sọ very good words good example ni wọ́n mm-hmm. ọlọ́run adé máa fún yín ṣe ipò tẹ́yìn méjèèjì ń jà fún inú mi dùn ayọ̀ wá dẹ̀ pọ̀ láti announce pé àwọn ni ọmọ ọmọ president. thank you so much congratulations congratulations ṣe rí pé ó ti di two in one celebration pastor mrs abibawo. ọ̀pá ẹ̀rọ ti ṣe. Ah! Ah! Congratulations. Thank you. pásítọ̀ ṣé iná mọ̀ pé ìjọ ti wọnú ayé ayé dẹ̀ ti wọnú ìjọ ẹ̀yin ò gbọ́ nǹkan tí ìwé mímọ́ sọ ni ìwé mímọ́ ní àwọn wòlíì èké yóò dìde wọ́n dẹ̀ máa jíṣẹ́ wọ́n máa ṣiṣẹ́ ìyanu àmọ́ èyí tó bá jẹ́ olódodo nínú wọn á dìrọ̀ mọ́ òpó Jésù kó má bàa ṣubú bẹ́ẹ̀ ni àti ẹ̀dúpẹ́ ẹ mo ní ṣe ẹ gbàgbé pé èmi àti mọ́mí jí ò náà ń bọ̀ wá sọ́dọ̀ yín mẹ́ẹ̀ láìpẹ́ ẹ tó bá máa fi ikú jọ́ mélòó kan máa jẹ́ kẹ́ gbọ́ bẹ́ẹ̀ kò ní pẹ́ àlàáfíà fún yín ẹ ṣeun thank you sir. <laughs> ah. ń ṣe jàre. Hmm. Oh, go, go, go. Ìwọ náà wo bó ṣe múra báyìí. Ṣé a máa sọ pé lè yóò bójúmu tó? Ṣorí pé ó yáwọ̀ náà lára láti wá dágbére fún apó lọ sí choir practice. Àbí? Oh my dad, ẹ ṣe kan mo really appreciate tí ẹ jẹ́ kí n go astray. Ìgbà tí mo fẹ́ ṣìnà ẹ̀yin ló mú mi padà sọ́dọ̀ mi. àti wá ṣeun. mo really ṣe gan. nígbà kan rí ọmọ ti ṣìnà nígbà kan rí ọmọ ti ṣìnà ayé mi ti dára o ọlọ́run máa wọn tiẹ̀ tó yàn ó tó yàn tó pẹ́ ọ ìjà ọlọ́run kò ṣẹ́gbẹ́ ọ ọkàn wọn wá lọ́hùn wọ ibi tí ìfẹ́ ò sí ọlọ́run kì í sí níbẹ̀ ọ ẹ má má la ọkàn o a ò lè tán ọlọ́run jẹ. ọlọ́run mà wọ́n tó fẹ́ ó mà mà wọ́n tó yàn o kì í fi igbá kan bọ̀ kan nínú. No Dada ire lọ́lọ́run mi ṣe ẹ má má làgídí ọkọ̀ kó dá o a ò lè tán ọlọ́run jẹ. kan wá ló ń wo ìwà wá ló ń wo ìwà ẹni la máa fi dá wọn mọ̀ òun pẹ́ níyàn lọ́rùn ṣàníyàn ṣáwọn tọ́lọ́run yàn nìyàn á ẹ jẹ́ àbí ra wa ìwà wa lọ́hùn o. ọlọ́run mọ àwọn tiẹ̀ tó yàn. ó mọ àwọn tiẹ̀ tó yàn o. ìjà ọlọ́run kò ṣe é gbé o. ìjà ọlọ́run kò ṣe é gbé o. ọlọ́run wo ibi tí ìfẹ́ ò sí ọlọ́run kì í sí níbẹ̀ o. kì í sí níbẹ̀ o. ẹ bá máa làgídí ọkàn o. a ò lè tán ọlọ́run jẹ. bá o bá mọ̀ ọlọ́run mọ̀ wá ohun tó ṣókùnkùn òun lọ́yẹ̀ ọ kò yẹ kó wá dògùn nínú ìjọ nítorí ipò nítorí oyè ọ kò yẹ kó wá dògùn. Hmm. gbégun bá kọ́ pélé bó bá kà bàjá báwo la ṣe fẹ́ mọ̀ o àfàmà.